akandọ́ra awikonko náà ló kọ́ mi àjàó àrónímí awikonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe mo kí gbogbo ọmọ yorùbá jákèjádò àgbáńlá yìí ibikíbi tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ mi láti máa wò mí àánú olódùmarè ò ní fi ń sílẹ̀ yín yọ ọmọ yọrí sírí lágbára ọlọ́ ẹ ní nà kàntankẹ̀ tó rí kan ẹ ní nà kàntankẹ̀ tó rí kan ẹ ní ràjò àlọ́ òde gbégbé kì í gbé soko ìwájẹ ọ̀nà àtijẹwa kò ní dọ̀nà ọ̀run fún wa lágbára ọlọ́run Ah, fún gbogbo ẹni tó ẹ̀sẹ̀ ń bá mi pàdé fún ìgbà àkọ́kọ́ àkàndá ọ̀rọ̀ Awíkòǹkò ló kọ mi àjàó àrò ni mi Awíkòǹkò aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe mi ì fẹ́ ká pẹ́ púpọ̀ lórí ètò yìí mi ì fẹ́ ká pẹ́ púpọ̀ lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kò sí nǹkan méjì tí mo fẹ́ sọ kò ju lórí olóṣèlú lórí àwọn olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ lórí ààrẹ Bọ́lá Ahmed Tinubu because àwọn ni kéèyàn sọ̀rọ̀ nípa rẹ̀ ah, bàbá sọ pé ara ni olódì wa à ń tanra wa ni ara ni wa ebi ń pa wa ìyà ń jẹ wa ìṣẹ́mu wa lọ́rùn dúndúndún gbogbo nǹkan gbówó lérí gọbẹ kò dẹ̀ sówó nílùú tẹ́ ẹ bá wò dáadáa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí là ń sọ̀rọ̀ nípa owó oṣù àwọn òṣìṣẹ́ thirty thousand naira ni wọ́n ń gbà thirty thousand naira tí ò tó ra káàdì thirty thousand naira tí ò tó ṣe bẹ̀ láàrin ọ̀sẹ̀ kan ńlá wa ní ókè o àwọn òṣìṣẹ́ yìí ti díò fún ẹ̀kúnwó pé kí gọ́ọ̀mẹ̀ntì ó fowó kún owó oṣù àwọn òṣìṣẹ́ now àwọn òṣìṣẹ́ ní at least àwọn máa gba two hundred and fifty thousand naira which is not too much fún gọ́ọ̀mẹ̀ntì láti san two hundred and fifty thousand naira fún òṣìṣẹ́ kan kò pọ̀ jù tá a bá wo lavish life lavish lifestyle táwọn senators wa ń gbé táwọn house of rep members wa ń gbé láì níṣẹ́ kan pàtàkì tí wọ́n ń ṣe ju pé wọ́n kàn ń jókòó sójú kan wọ́n dẹ̀ ń ro ẹjọ́ tí ò bá tí ò bá wá ń lé ẹjọ́ tí ò ní túmọ̀ kankan ẹjọ́ tí ò ní nǹkan kan tó fẹ́ yí padà nínú ìgbésí ayé wa wọn ò rí òfin kankan tó ran mẹ̀kúnnù lọ́wọ́ ṣe láti ìgbà yìí so tẹ bá wá wo owó rọ̀gùrọ̀gù tí wọ́n ń pín láàrin ara wọn ẹ wò wípé orílẹ̀-èdè yìí nílò àtúnṣe àti àtúntò now àwọn sálárì wọn òṣìṣẹ́ wa làwọn fẹ́ ẹ̀kúnwó lórí sálárì wọn wọ́n béèrè two hundred and fifty thousand naira ok tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n béèrè four seventy five or so àbí four fifty or so gọ́ọ̀mẹ̀ntì lòun ò lè san pé kán dín kúrò ń bẹ̀ wọ́n dín bóyá five thousand orí ẹ̀ náà dín kúrò four seventy five náà làwọn fẹ́ gbà kó àwọn máa gba four seventy àjọsọ nígbà yẹn wípé àwa mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì ò ní lè san àwọn àwọn òṣìṣẹ́ tó béèrè such amount náà mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì ò lè san ok wọ́n wá come down sí two hundred and fifty thousand naira ìgbàgbọ́ ọ̀kọ̀ọ̀kan nínú wa ni wípé bí gọ́ọ̀mẹ̀ntì ò bá nílé san two fifty thousand fún wọn ó yẹ kí wọ́n rèsì owó yẹn sí one hundred tàbí jù bẹ́ẹ̀ lọ èmi àtẹ̀yìn mọ̀ wípé one hundred thousand naira nísìnyí ó lórúkọ ni ó ṣe é gbọ́ létí ni kò ní nǹkan kan tó fẹ́ tẹ bá mú one hundred thousand naira dọ́jà nǹkan tẹ́ máa fi rà lóúnjẹ kò lè gbà ju bákó bag méjì lọ lágbára ọlọ́run ẹ bèrè lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ń lọ now òṣìṣẹ́ tó dẹ̀ wá iṣẹ́ láti day one sí ọgbọ̀n ọjọ́ àwọn náà nílé tí wọ́n fẹ́ sanwó wọ́n ní mọ́tò tán fẹ́ repo sí àwọn tí ò ní mọ́tò ní ọ̀kadà tí wọ́n fẹ́ gùn tán fẹ́ sanwó mọ́tò tán fẹ́ wọ̀ tán fẹ́ sanwó wọ́n jẹun wọ́n wọ mọ́tò lọ́wọ́ mọ́tò bọ̀ gọ̀kadà lọ gọ̀kadà bọ̀ epo kan náà lájọ ń rà wọ́n lówó iléèwé ọmọ tí wọ́n fẹ́ san wọ́n ní bùkátà mi ìtàn fẹ́ gbọ́n lé kí wá ló ní gọ́ọ̀mẹ̀ntì lára àtijọba àpapọ̀ àtijọba àpínlẹ̀ láti increase salary àwọn èèyàn wọ̀nyí because láì ṣiṣẹ́ àwọn òṣìṣẹ́ wọ̀nyí kò sí nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì fẹ́ kó jọ at the end of the month. now táwọn òṣìṣẹ́ yóò bá ṣiṣẹ́ many things ló máa collapse ǹjẹ́ àwọn gómìnà yìí ń wò bẹ́ẹ̀ ǹjẹ́ ìjọba àpapọ̀ ń wò bẹ́ẹ̀ wípé àwọn ò lè dálù ṣe àwọn ò lè dáṣẹ́ ṣe àwọn èèyàn yìí ni wọ́n ń contribute sí government àwọn náà ń contribute sí governance àwọn so to the best of my own knowledge um, government wa ní federal government láwọn máa san sixty two thousand naira fáwọn òṣìṣẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́ làwọn ò lè gbà kí wọ́n increase ẹ̀ ok federal government láwọn máa hànà sí iye táwọn fẹ́ fún wọn later but ìròyìn téèyàn gbọ́ nísìn ó jẹ́ ìròyìn tó bá yàn lọ́kàn jẹ́ tipẹ́tipẹ́ la ti ń gbọ́ báwọn house of rep sọ pé wọ́n fẹ́ ra special jet wọ́n fẹ́ ra presidential jet fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu question tó kọ́kọ́ wá sọ̀kan tèmi ni pé jet wo ni ààrẹ ń gùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá fẹ́ travel plane wo ló ń gùn lọ plane tó ń gùn káàkiri ṣé nǹkan kan ṣe plane yẹn ni sorry jet tó ń gùn káàkiri tàbí plane tó ń gùn káàkiri ṣé nǹkan ṣe ni why tán need another one so ìròyìn tó wá tẹ̀mí lọ́wọ́ nìsín ni wípé ààrẹ àbí orílẹ̀-èdè nàìjíríà ti ra jet tuntun fún ààrẹ bọ́lá ahmed tinubu orílẹ̀-èdè ta ni kò sówó aláàlówó lọ́wọ́ o a ní káwọn èèyàn ó fara da ìnira tó wà níta president sọ fún abẹ́ pé ìnira àgbà díẹ̀ ni ká ní sùúrù ká fara dà fúngbà díẹ̀ n tó lè ń bọ̀ wá dẹ̀rọ̀ bí nǹkan tó lè ń bọ̀ bá ń bọ̀ wá dẹ̀rọ̀ that means àwọn owó tá a bá ń pa ó yẹ ká máa save ó yẹ ká máa tọ́jú ẹ̀ ni because èyàn ò bá fi pamọ́ èyàn ò ní rí ná so to the best of my own understanding tí gọ́ọ̀mẹ̀ntì bá ń paye kan ó yẹ kí wọ́n tọ́jú ẹ̀ tán bá rí iye kan ó yẹ kí wọ́n tọ́jú ẹ̀ so ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ń dọ́gbọ́n jẹ́ kó yé wa lóòótọ́ ni mo sọ pé ó after three years kí n tó criticize government ẹ̀ bọ̀ tó ti ń jẹ́ kó fẹ́ hàn sí wa wípé kò sábà sí yàtọ̀ nínú ìjọba tó ń wà lóde pé kò sábà sí yàtọ̀ láàrin wọn because mo sọ kíní kan jò ní mo tán bá sọ pé wọ́n fẹ́ ra jet fún Bọ́lá Tinubu ó yẹ kó nǹkan gún ó rì jet jet tán fẹ́ rà fún azen kó sọ wípé òun ò ní ìdí jet for now ẹ jẹ́ ká mójútó sẹ́ẹ̀lú náà ẹ jẹ́ ká wọ́nà àbáyọ sí ẹkọ́nọ́mì tó ti dẹnu kọlẹ̀ infrastructure tí ò sí ẹ jẹ́ ká pèsè ẹ̀ fáwọn èèyàn ìló lẹ ti ná lórí ètò ẹ̀kọ́ ńgbà tẹ́ ti dé kí làyípadà tó ti dé bẹ́tò ẹ̀kọ́ ńgbà tẹ́ ti dé ẹ subsidy àfaramọ́ seven hundred naira là ń repo iná àti ẹ̀rá ní eight hundred naira lánàá àwọn kan sáré káàkiri wọn ló fẹ́ di one thousand naira kọ́ lọ́wọ́ má jẹ́ ọ̀dà lóòótọ́ tó bá dà kò sábà sí nǹkan tá a fẹ́ ṣe o but ẹ má fọ ẹ má fọkàn sí wípé gbogbo nǹkan ló máa last tough time ò kì í pẹ́ tough people ló ń pẹ́ bìyàn láforí tìrere ló jẹ́ ká múra sí i tough time ò kì í pẹ́ tough people ló ń pẹ́ èèyàn láforí tìrere ló jẹ́ ká múra sí i four years ò kì í pẹ́ pé o àní bá mi rán Bọ́lá Tinubu létí pé òun náà sọ fún wa wípé bóun ò bá mú àyípadà dé bá ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà tínúbù ọ̀bá dúró after four years ká má dìbò fóun mọ́ kò sí automatic ticket BPC APC bá fún ọ ní automatic ticket aráàlú ò tí ì guarantee ẹni automatic ticket so now nígbà tí a bá wà nínú ìṣẹ́ àtòṣì tí wọ́n bá wá lọ ra jẹ́ẹ̀tì one hundred million dollars fún ààrẹ at this stage of life ẹ wo iye billions of naira tán náà fẹ́ fi renovate ilé ààrẹ wọ́n fẹ́ fi tún ṣe iye kan náà fẹ́ ná fọ́fíìsì first lady that is wasting of money láwọn ìlú tí wọ́n jẹ́ ọlọ́gbọ́n tí wọ́n lóye they don't waste money like that so wọ́n ra jẹ́ẹ̀tì one hundred million dollars they now spent another fifty million dollars láti configure ẹ̀ or reconfigure ẹ̀ àwọn tí wọ́n ta kílódé tán kàn configure and again kí la fẹ́ fi another jet ṣe kí la fẹ́ fi new jet ṣe maybe tí n bá rí èèyàn dá mi lóhùn wípé eléyìí tó ń gbé ààrẹ káàkiri láti ìjọ ẹ kí ló ṣẹlẹ̀ sí sáàrẹ fẹ́ gun jet lọ sọ́run ni i don't really understand àbí new jet ni wọ́n fi ń dá ààrẹ gidi mọ̀ ni i don't really know ṣé wọ́n ń compete pẹ̀lú jet ni nípàdé àwọn president ṣé wọ́n ń sinra wọn dé airport láti lọ wo jet tó kálukú gbé wá wọ́n wá underrate ara wọn ni àbọ̀n overrate ara wọn I don't really understand. so èmi kàn ní kí wọ́n sọ fún yín ni ò wípé uh, bóró la ṣe bí yọ̀ wọ́n o ó ń tìpọ̀n mẹ́rù kọ́ bọ̀ o and to the best of my knowledge ààrẹ bọ́lá tinubu ń frustrate wa to some length yorùbá ní ta bá léwó rẹ́kàn gànà yóò padà wá bùyàn jẹ kì í sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ bí èèyàn bá ń kàn yàn ń kó ní gbogbo ìgbà ẹni yẹn náà lè sọ̀rọ̀ o oríṣiríṣi nǹkan tí ààrẹ Bọ́lá Tinubu mú wá fún wa ló ní olódì wa lára irọ́ ò dáa tá a bá wá ní kámélè mọ́ra wọ́n tún jàn yìí pọ̀ mọ́ àtúnmúmọ́ra wọ́n tún jàn yìí pọ̀ mọ́ amúmọ́ra ṣùgbọ́n owó tí ń ṣe kì í sọ́dọ̀ àwọn sẹ́nẹ́tọ̀ kò ṣe kì í síta constituency allowance kò wúlò fẹ́nìkankan àáríbi tí wọ́n ná sí. Si kálukú wọn kàn jókòó sí National Assembly wọn kàn ń pín national cake and you don't want us to talk because kò yé mi so gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́ o ò ní wípé wọ́n ti rà already hmm? so uh, jet ọ ni wọ́n pè ní a three thirty dash two hundred tí wọ́n pè ní VPCAC wọ́n ní wọ́n ti rẹ́gísítà ẹ̀ five nfga so now one hundred and fifty million dollars ni wọ́n ti ná lórí jẹ́ẹ̀tì báyìí nìsín níbo lórílẹ̀‐èdè nàìjíríà ń lọ tá a bá sí náírà that is billions of naira láti ra jet my question kí lọ́jọ́ orí Bọ́lá Ahmed Tinubu gangan ọdún mélòó ń lọ fọkàn sí pé ó ń sì fẹ́ lò sí láyé how many years kò sí bí Bọ́lá Tinubu ṣe fẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ kò lè lo fifty years mọ́ yá kì í ṣe pé èèyàn ń ròyàn pin kò lè lo fifty years mọ́ à ń kó má gbàgbé kí ló fẹ́ ká fi rántí òun tó bá lọ because ọdún kan ti lọ already twenty twenty three ló gba ọ̀pá àṣẹ May twenty nine twenty twenty three twenty twenty four la wà yìí July ọdún kan ti rí kọjá lọ already after two after two more years campaign ó bẹ̀rẹ̀ bí àbí bí next year nísìnyí kálukú wa tún ti máa fojú hàn àwọn fẹ́ díje ní ìmúrasílẹ̀ fún election tí ó tẹ̀lé ní twenty six twenty six fún kan lè búra fún wọn àfún election tó máa wáyé níbẹ̀rẹ̀ twenty twenty seven twenty twenty six ní ìsìn kùkù kẹ̀kẹ́ ti máa bẹ̀rẹ̀ fún tí ó tún wáyé bóyá February àbí January àbí March ní twenty twenty six another government á tún máa ní lọ́kàn láti gbé èkó ọ̀pá àṣẹ èkó ìdà ọ̀pá àṣẹ ní twenty twenty seven béèrè táwa béèrè lọ́wọ́ ara wa ni wípé kí ni nǹkan táwọn gọ́fìmẹ̀ntì yìí ṣe kí làwọn tó kúrò ń bẹ̀ ṣe kí làwọn eléyìí ṣe kí ni wọ́n fẹ́ ṣe kí ni dáúdà wọ́n fẹ́ dà kí làyípadà tán ti mú bá wa. ṣé wọ́n dẹ̀ tún ní lọ́kàn pátó ń dìbò fáwọn bọ̀ lo and behold sorry lo and behold wọ́n ti mọ bí wọ́n ṣe mú wa bó bá ti ń di pé election tó ń súnmọ́lé nìsín àwọn senator wọ́n padà wálé àwọn house of rep members wọ́n tún padà wálé àwọn governor wọ́n tún padà láti máa kájọ wa ìgbà náà ni wọ́n tún dọ̀rẹ́ wa á máa jókòó sí joint á jọ máa jàmàlà á jọ máa mu kókó á jọ máa jẹ pọpọ́ọ̀fù á jọ máa jàkàrà á jọ máa jẹ kó ní bus stop káàkiri ìgbà náà ni wọ́n dọ̀rẹ́ wa ìgbà náà náà máa máa fún wa lówó so gbogbo owó tí wọ́n ná nísìnyí wọ́n ń pa ilẹ̀ ẹ̀jọ́ di time yẹn because wọ́n mọ̀ wípé business làwa náà fẹ́ ṣe a fẹ́ ṣòwò ká gbowó ni èdè tó dẹ̀ máa jáde lẹ́nu dèdèrín tiẹ̀ náà ò ní wípé bá a gbọ́n kúkú fún ata àgbà náà ẹlòmíì náà ni ó kù bọ́ sí lọ́wọ́ and reason nìyẹn tá a fi remain lójú kan bí adágún odò tígbé ayé wa ò fi yàtọ̀ lásìgbà yìí tá a dẹ̀ make attempt pé ó yẹ kó yàtọ̀ so àánú orílẹ̀-èdè yìí ń ṣe mí gan o i mean àánú orílẹ̀-èdè yìí ń ṣe mí ẹ̀rú dẹ̀ ń bà mí orílẹ̀-èdè nàìjíríà ṣé jẹ́ẹ̀tì lọ́kàn bọ́lá ahmed tinubu kan nínú tó délẹ̀ yìí kéèyàn máa ní sympathy fáwọn èèyàn nú ẹ̀ fáwọn èèyàn lú ẹ̀ kéèyàn máa ṣe bí ẹni tó láàánú wọn lójú ṣùgbọ́n kó má ní dọ́kàn because ní téèyàn bá ní lójú ó yẹ kó dọ́kàn èèyàn bẹ́ẹ̀ni bọ́dì bá lòun fẹ́ ra jet fún Tinubu ó yẹ kó rí jet ẹ̀ Ọlọ́run ó yẹ kó rí jet ẹ̀ ṣé Rẹ̀mí ò sí láyé ni ṣé kò lè advice ọkọ ẹ̀ ni irú advice wo ló ń fún un ṣé kò mọ̀ pé táìmù àwọn máa jó tán ní twenty twenty seven lóòótọ́ lẹ lé lóòótọ́ lẹ ní àlá lóòótọ́ lẹ ní dream pé fẹ́ jẹ president ó ti wá jẹ́ báyìí o báwo ló ṣe lò ó ó wà lọ́wọ́ aráàlú láti access kò sẹ́ni tí sọ pé kọ́mọdé ọmọ dẹ̀tẹ̀ bó bá ti lè dánú gbógbé nemesis bó bá wù yẹn ṣe dáadáa bó bá wù yẹn bá lójú jẹ́ bó bá wù yẹn tún ṣe orúkọ èèyàn méjì ò ṣe gbàgbé láéláé ẹn tó tẹ̀lú dó ẹn tó tú ìlú ẹn bàlú jẹ́ àtẹn tó tún lù ṣe èròǹgbà ọkàn wa ni pé Bọ́lá Tinubu ń bọ̀ wá tún lù ṣe but ibi tí mo ti kọ́kọ́ ń tí gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ ti kọ́kọ́ ń fail lọ́dọ̀ mi ni nígbà táwọn National Assembly tí wọ́n ti lè ra mọ́tò one one hundred and fifty million naira ẹnìkọ̀ọ̀kan wọn ìbéèrè tí mo béèrè ni wípé ta lè bí ń pa nínú wọn ta nìṣẹ́ ń ṣẹ́ nínú wọn ta ni ò lè afọ́ọ̀dù káà fúnra lára rẹ̀ tí gbogbo wọn tó fi ń ra mọ́tò fúnra wọn gbogbo àwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà rà fúnra wọn ọdún mẹ́rin mẹ́rin bẹ́ẹ̀ ni wọ́n máa ń rà á àwọn tí wọ́n wà ńbẹ̀ tí wọ́n ti rà tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn tó kù bá tún rà àwọn náà tún rà ká lórílẹ̀‐èdè tó dáa ni orílẹ̀‐èdè tó nítumọ̀ àwọn tó ti rà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹ kó sọ pé ok àwa tá àwa tá a ti wà ńbẹ̀ tipẹ́tipẹ́ àwa ti ń rà sẹ́yìn àwọn tí wọ́n ẹ̀sẹ̀ dé ni kẹ́ rà fún ká tiẹ̀ sọ pé ibi mọ́tò ń pa wọ́n ṣùgbọ́n torí páàsì lórílẹ̀‐èdè tó dáa àdẹ̀lẹ̀ sọ pé ọlọ́run ò dá ìlú tó dáa fún wa tàbí ọlọ́run ò dá wa sínú ìlú tó dáa ṣùgbọ́n láti bẹ̀rẹ̀ ọlọ́run ò fún wa lólórí gidi in fact sẹ́ranko ṣe nìyẹn ló pọ̀ nú àwọn olórí wa olórí burúkú gbangba ló pọ̀ jù nú wọn ẹni ibi tí pamọ́rí balùwẹ̀ ló pọ̀ jù nú wọn ẹni òfò ẹni àdánù ló pọ̀ nú wọn. a support Bọ́lá Ahmed Tinubu lóòótọ́ alọ́mọ wa ni ọmọ ẹni òsèdí bẹ̀bẹ̀rẹ̀ gbogbo èmi ló kàn dà everybody ti fọ́n lùgbẹ́ gbogbo èmi ló kàn dà everybody ti mórí wọgbó because wọn mọ̀nà láti defend ara wọn mọ́ ọ̀nà wo ló fẹ́ fi defend the government tó ń fèlè everyday lóòótọ́ ni mo sọ tẹ́ẹ̀tẹ́lẹ̀ pé after three years ni mo tó máa access government ẹ̀ kò sẹ́ni tó help o kò sẹ́ni tí three years mi help nítòótọ́ bọ̀ lérò ń gbà mí mo wò pé ó dá after three years but àwọn ìgbésẹ̀ kan ń lọ téèyàn ò gbọ́dọ̀ dákẹ́ fún because kò fi kò fi expectation èèyàn kò kò fi hàn wípé ó máa rí bẹ́ẹ̀ ànìmí àkàndọ̀rọ̀ Awikonko ń tẹ́wọ́ gbowó lọ́wọ́ anybody o kí n tó support Bọ́lá Ahmed Tinubu and I'm not expecting anything personally from anybody so mo lè yàkàyàkà anybody mo dẹ̀ lè fa anybody ya tó bá tásìkò ọmọ ẹni ò sì díbẹ̀ bẹ̀rẹ̀ ká kó lẹ̀kẹ́ sí dọ́mọ ẹlòmíín fáìn àti kó lẹ̀kẹ́ sí dọ́mọ wọ̀ rẹ́dì sọmọ wa yẹn wá fún wa lọ́rọ̀ sọ báyìí so múnú wa dùn sá láǹfààní láti gba oríyìn bíi tá a ti ń gbé ṣé kò tán nìdí yìí ò ní padà fọ́ sí wa because expectation wa ni pé ìgbà tí wàá fi dọdún mẹ́rin gbogbo àwọn tí ń bú wa ó rí reason tá a fi tẹ̀lé Bọ́lá Tinubu they will now come to a realization pé ah ok ah n tẹ́ ẹ rí gbà yẹn ni táwọn ò rí sọ̀rọ̀ òun ò tí wàá mọ̀ ṣe báyìí so ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ Bọ́lá Ahmed Tinubu ẹ bá ń béèrè lọ́wọ́ ẹ̀ wípé ṣé jẹ́ẹ̀tì lọ́kàn lọ́rọ̀ wa one hundred and fifty million dollars so fi hàn gẹ́gẹ́ bí olórí gidi olórí kan ló mọ̀ sọ wípé òun reject mọ́tò tuntun Bọ́lá Tinubu yìí dẹ̀ sọ ọmọ ìjẹbẹ̀rì tí wàbẹ̀ àyà olówó nílà ìyá rẹ̀ wáì tó náà wà ń sunkún jẹ́ẹ̀tì sọjọ́ tó fẹ́ fi tráfù pọ̀ jọjọ́ tó fẹ́ wà nílé lọ ni kí ló tráfù káàkiri fún èjì ò sí ń ṣàìdẹ̀ mọ́ náà èjì ò sí ń ṣàìdẹ̀ mọ́ o tẹ́nìkan bá ń parọ́ pé seventy two ni àbí seventy three ni éèjì ò sí ṣáìdì ẹ̀mọ́ rárá rárá ó ti dàgbà ọ̀rẹ́dì. Kennedy tí mo fi support Bọ́lá Tinubu ni pé atúbọ̀tán ló kù fún pé ókè o ẹni máa rò ó wípé òun ti ṣe mistake láwọn ibì kan á lè wá láti wá correct ara ẹ̀ in tó mẹ́mi àgàdá support ẹ̀ nìyẹn gbà ókè ọpọlọ tó lò lẹ́kọ̀ọ́ tó fi create another local government development area another local council development area thirty seven tó dẹ̀ maintain ẹ̀ bó ṣe dí loopholes bó ṣe open àwọn ibòmíì tó owó ti lè mọ́ gbà wọlé all those things bí ọpọlọ yẹn kó wà lò central kò jù bẹ́ẹ̀ lọ o èmi ò mọ̀ wípé kò sí yàtọ̀ nínú ọmọ bántálẹ́ pé èkó ògbé kan ni òun àtàwọn tó kù eégún ilé labala èkó ògbé kan ọmọ bántálẹ́ ìkan jẹ́rú èkejì ń jẹ yẹ̀pẹ̀ very very sorry sorry very very sorry case ńlọrọ orílẹ̀-èdè nàìjíríà ńbo la ń lọ ńbo la ti ń bọ̀ ńbo la dé ńbo la ń lọ gangan ńbo níjọba ẹ̀ máa close chapter ẹ̀ sí nígbà àwọn ìjọba tó ti wá sẹ́yìn ti close chapter wọn chapter Bọ́lá Ahmed Tinubu bọ̀ a close ńbo ni yóò close sí. Si MDT ah. Clearing Freighter Logistics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 kí ló fàtápá kan ara fi ń kú ẹkọ sí wa ẹ máa mọ ẹlòmíì ọmọ àdídì máa steve ẹlòmíì àyà ló máa máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide á wá máa ní ìṣòro á máa ní kàtà ń gbogbo ìgbà kí ló fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ eh, bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough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 is something to be treasured. Ire o. Well, Àkàndá, alúrò ọ̀rọ̀ lẹ́nu bíi ìtẹ́jọ́, ó tán lẹ́nu ó kù nǹkan àgbà. Mo ní kí n wá sọ fún ẹni ò pé ní pírẹ́sídẹ̀ǹtì yìí ti ra jẹ́ẹ̀tì tuntun. one hundred million naira lọ́ràá. Wọ́n kọ̀ǹfígò ẹ̀ with another fifty million dollars. one hundred million dollars ni wọ́n ra jẹ́ẹ̀tì. Wọ́n kọ̀ǹfígò ẹ̀ with another fifty million dollars. Lélẹ̀ tó túmọ̀ sí pé a ti ra jẹ́ẹ̀tì tuntun tí ò ní pẹ́ dé one hundred and fifty million dollars nínú ebi nínú ìṣẹ́ tí ń ṣẹ́ wa nínú ọ̀wọ́n gógó nǹkan tó gbòde kan àtijọba àpapọ̀ àtijọba ìpínlẹ̀ kò sẹ́lẹ̀ tó mójútó sí àgbẹ̀ nínú wọn sójú òtí wọn ni ṣanírònú wá ẹ láìkẹ́ fọ́lọ̀ péjì mi lórí Facebook Awikonko live àkàndọ̀rọ̀ Awikonko méjèèjì Awikonko live àkàndọ̀rọ̀ Awikonko ẹ subscribe sí YouTube channel mi Authentic Yoruba TV